ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد ببواتي أنبواني لي إتو الدين يسر ناني ni ogun bí tí a ti máa ń ṣe lálàyé fúnra wa nǹkan tí ó ń jẹ́ àkọmọ̀nà wa òun náà ni pé la jadidu fil islam tuntun kankan kò sí lórí kò sí nínú ẹ̀sìn islam lórí àdínú yusrun ipe ẹ̀sìn wa ẹ̀sìn islam ìrọ̀rùn ni ìrọ̀rùn yányán ni amájíkó wa pé ṣe àárò wa òun náà ni pé la jadid fil islam kò sí tuntun nínú islam yìí àtúwọ́n máa jẹ́ kó yí wa pé alhadaf almanshud fi hadha albarnamaj cawda ala cawda ila taarikhina alawal ìpín tó ń jẹ́ àkọyẹ̀ni àkọlé kan ètò yìí ń ta fẹ́ kí gbogbo wa kárí láǹfààní níbi ètò yìí ètò yìí òun náà ni ká padà sí ìtàn wa àkọ́kọ́ àwa mùsùlùmí ká padà sí ìtàn wa àkọ́kọ́ ìtàn wa àkọ́kọ́ òun náà ni bí anabi sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà rẹ̀ bí wọ́n ṣe ṣẹ̀sìn bí wọ́n ṣe ṣẹ̀sìn bẹ́ẹ̀ gangan fẹ́ kí a padà sí torí pé ẹ̀sìn Islam oríṣiríṣi náà ni mùsùlùmí ti yà sí lẹ́yìn ìgbà tí anabi sallallahu alayhi wa sallam lọ tán yíyà yìí náà wá ní ọwá tí ó wá ń affect ó ti affect ó ti kó ìpalára bá ìpínlẹ̀ wa gangan ìpínlẹ̀ yìí òun sì lọ́lọ́run ọba nídìí lọ́wọ́ wa so léyìí náà ni ojúṣe láńlá fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́ ẹni tó máa ń jòkó tó máa ń ronú nípa Islam náà la fi ń sọ pé àdínú yóò sọ̀rọ̀ ẹ̀sìn wa yìí ìrọ̀rùn ni gbogbo wa pátápátá kíra pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu níbi tí à ń bá ètò lọ òun náà ni à ń ṣàlàyé nípa ẹni tí ó mọ̀ pé ẹ̀sìn yìí rọrùn òun náà lẹni tí ó bá jẹ́ ẹni tó lajú nípa rẹ̀ sìn níta wàá ń sọ nípa ọ̀làjú ẹ̀sìn náà ni mo wá ń mú bọ̀ wá díẹ̀ díẹ̀ ẹni tó bá ń jẹ́ ẹni tó lajú nípa ẹ̀sìn ya'lam anna lillahi sifatin la yaliqu biha ẹnìyàn mọ̀ pé Ọlọ́run bá ní àwọn ìròyìn kan ó ní àwọn ìròyìn kan tó ṣe pé ẹnì kankan a gbọ́dọ̀ fi ròyìn rẹ̀ àfi Allah a gbọ́dọ̀ fi àwọn ìròyìn rẹ̀ ròyìn ẹnì kankan àfọlọ́hùn nìkan ṣo ẹni tóun bá dúró tóun náà bá ń sọ pé òun ní òun lòun ní ìròyìn yìí ẹni yẹn ń kó fìtínà bára rẹ̀ ẹni tóun náà bá nígbàgbọ́ ipa àwọn kan ń bẹ tí wọ́n ní ìròyìn yìí lára òun gan kó fìtínà bára rẹ̀ sòun ni pé kí ni ìròyìn náà àkọ́kọ́ ń bẹ̀ ni al-ilmu bil-ghaib ilmu al-ghaib ìmọ̀ kọ̀kọ̀ ìmọ̀ kọ̀kọ̀ ohun tó pamọ́ tó ṣe pé Allah subhanahu wa ta'ala yẹni kìí ṣe tó ṣe pé ọlọ́run kádàrá pé bí a ṣe máa ń fi tá a máa ń fi mọ̀ nǹkan bóyá ojú ni bóyá ọwọ́ ni bóyá ẹsẹ̀ ni àwọn kan tó sàn pé ni àwọn al-hawas tó ṣe pé àwọn nǹkan tí yẹn máa fi ń fíìlì nǹkan ó lè fi rí nǹkan yẹn bí lápèjúwe nísìn bí a kádàrá rẹ kádàrá kéèyàn gbà pé ẹnìkan lè mọ kádàrá rẹ̀ ní tó pamọ́ ni Allah subhanahu wa nìkan lọ́mọ ẹnìkan kan ò lè mọ mọ́tàrà rẹ jẹ ẹ bóyá bàbá kan bẹ àbí àfà kan bẹ àbí pásítọ̀ kan bẹ àbí olùmọ̀ kan bẹ kíní kan bẹ ológun kan bẹ yóò sọ kádàrá rẹ̀ fún ọ bàbá ńlá rọ ni wọ́n tó bá ní ìgbàgbọ́ sí bẹ́ẹ̀ ọtí rí ara rẹ jẹ òkúbára rẹ nínú ẹ̀sìn yìí ìtumọ̀ tí wọ́n sọ pé òkúbára rẹ yẹn ni pé ó yóò ṣe mùsùlùmí mọ́ nìyẹn o tóbi lè nígbàgbọ́ sí o torí pé ọlọ́wọ́n bá nìkan oṣù ló mọ tí ń jẹ́ kọ́kọ́ ohun tó pamọ́ olúwọba ló mọ̀ á eléyìí ẹni tó bá dá lójú bẹ́ẹ̀ tó sì dá tó yé bẹ́ẹ̀ òun nìkan náà ni ẹni tó ṣe pé á sọ pé á ọ̀làjú ẹ̀sìn ara ń tà mọ́ fi mẹ́ńtọ́ làjú nù kẹ́nìkan sọ fún wọn ní ìsìnkú wa sọ fún wọn pé hmm, mo rí kádàrá rẹ ọlọ́run bá wọn sọ̀rọ̀ kádàrá rẹ àkọsẹ̀jáyé rẹ rẹ kọ́ sọ pé kóra yín lọ àkọsẹ̀jáyé rẹ wò wọ́n gán mọ́ ti ara rẹ wọ́n gán ọmọ ti ara rẹ so gbogbo tó léwu kẹ́nìyàn jẹ́ ìyìn sọ pé àyàfi ó mùsùlùmí ni kì ṣe mùsùlùmí ni ọ gbà á gbọ́ sẹ́ni tó bẹ̀rẹ̀ ló ń gbà gbọ́ irú ẹ̀ ọ̀daràn nínú ẹ̀sìn yìí so ní pé ọ̀làjú ẹ̀sìn yóò yí ẹnìyẹn jíkà lówó ní Suratul An'am àyà 65 ẹ wo anabi sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀ni kò sọ fáwọn èèyàn pé wà nábì sọ fún wọn ọlọ́ọ̀ni qul la ya'lamu man fi s-samawati wal-ardi al-ghayba illa Allah wàmá yash'uruna ayyana yub'athun olúwa ní à wà nábì sọ fún wọn pé la ya'lamu man fi as-samawati wal ardi al-ghayba illa Allah ní tí ń bẹ ní sánmà tó pamọ́ ní tí ń bẹ nínú lẹ́lẹ̀ tó pamọ́ irú èmi àti à ń jọ ń gbénu lẹ́lẹ̀ ní báyìí àwọn náà kó sínú àwọn nǹkan yìí olúwa ní gbogbo nǹkan tó jẹ́ kọ̀kọ́ ń bẹ ẹnìkan kan ò mọ̀ illa Allah àfọlọ́wọ́n ọba nìkan oṣoo wàmá yash'uruna ayyana yub'athun ẹnìkankan ọ̀mọ̀gbà tó ṣe pọ́ lọ́wọ́n bó gbóǹkálukú dìde gbàtá yóò parẹ́ ọ̀mọ́ gbàtẹ́nìkankan tẹ́tẹ́ lọ́wọ́n gbóǹkálukú dìde ọ̀mọ́ bákẹ́nà kádàrá ọ̀mọ́ ìṣẹ̀mí ayé yẹn ogun ni ọ̀mọ́ lágbájá òkúnjọ́ báyìí irọ́ ni ò lè mọ́ gbúrú àwọn nǹkan yẹn yóò lówó láyé ni kò ní lówó láyé ni gbogbo àná ni wọ́n máa ń sígi bo kádàrá tiẹ̀ wọ́n mọ̀ púrọ́ fún ọ kí ọmọ olókìkí ni ẹ̀ ah mo rí ọpọ́ mo ní ọmọ tó múrí owó wáyé ni ọ́ bó ló ṣe mà irọ́ ni gbogbo eléyìí mùsùlùmí ò gbọ́dọ̀ ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí tí ó jẹ́ mùsùlùmí gidi o tá ni mùsùlùmí ti rí ẹ pé tó lajú tó nígbàgbọ́ tí ń jẹ́ mùsùlùmí gidi iná lílẹ̀ yìí ẹ jẹ́ ká tún wo Suratul A'raf bákan náà aya one eighty eight wọn náà máa sí Qur'an rẹ àbí kó máa kọ́ wa máa lọ lè tún wò bí mo bá ń parọ́ ni tó o bá lè ka l'Arabic lọ lè wo English tó o bá lè wo English lọ wo Yorùbá kó o wò ó pé ǹjẹ́ ń tí ń tu yìí sọ́jọ́ ń tí mò ń sọ ọlọ́wọ́n bá ní wa nabi sallallahu alayhi wa sallam kul la amliku li nafsi naf'an wala darran illa ma sha Allah wa kuntu a'lamu al la astakthartu min al وما مسني السوء إن أنا إلا نظير وبشير لقوم يؤمنون ẹwọ nǹkan Ànábì sallallahu alaihi wasallam ó sáyẹ kọ́ dá olójú wọn mùsùlùmí pé gbogbo wòlíì tẹ́bálẹ̀ ní ẹ wọ́n ya wòlíì ó tó di kíní kan gbogbo tẹ́bálẹ̀ wù pó dì ó ti démọ̀ kámọ́ láńlá ò lè démọ̀ kánà Ànábì sallallahu alaihi wasallam kò sí ẹwọ́ ọlọ́wọ́n Kul sọ fún wọn pé la amliku li nafsi naf'an mi lè ṣàǹfààní kankan fúnra ra mi pé màá wá dàrẹ́kì oore fúnra ra mi màá kádàrá oore fúnra ra mi ìlágbára bẹ́ẹ̀ wala darran ilé fi ara nira mi ẹ̀wọ̀n kan èmi gangan yìí lè ṣe ìnira kankan fúnra ra mi sọ ẹni tí ò wá lè fara nira rẹ̀ tí ò lè ṣoore fúnra rẹ̀ ṣóun ní wàá fara ní ẹnìkan ànábì ní ọlọ́wọ́ bá ń sọ fún bẹ́ẹ̀ fún o kí màá bá tiẹ̀ jẹ́ àbí ń bá tara mi jẹ́ ò lè rí ṣe àbí ń fa oore fúnra mi ò rí ṣe àbí ń fa oore fẹ́nìkan ò rí ṣe illa ma sha Allah àfi tó bá wu ọlọ́run ẹ wò mùsùlùmí tẹ́lẹ̀ rẹ bá pé ru ayé yìí ọgbọ́dọ̀ yí ọ ẹ wá wò ọlọ́wọ́n sọ fún ànábì ké kọ́dà jẹ́ kó yí wọn pé walau kuntu a'lamul ghaiba tó bá ṣe pé n bá mọ kọ̀kọ̀ ni tí mo mọ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìṣẹ́jú kan lẹ́yìn wákàtí kan lẹ́yìn ọ̀la lẹ́yìn oṣù kan lẹ́yìn ọdún kan ṣàpẹ́lú mínísítì wọn máa ń predict wọn ní ọdún kan tó bá dọdún báyìí nǹkan báyìí á ṣẹlẹ̀ sí ọ irọ́ ni irọ́ ni irọ́ ni ọlọ́run ní ànábì sọ fún wọn pé tó bá ṣe pé mi gangan bá máa kọ̀kọ̀ ni la astakthartu min alkhair ìbá máa wá kí orí ọmọ pọ̀ ni orí ni ìbá máa wá wà mẹ́mẹ́ sẹ́ni yẹ̀sù aburú ọba ti kàn mí ẹ̀wùn kan ànábì lọ́lọ́run ní kó máa ṣàlàyé fáwọn èèyàn yìí o ipe ọmọ kọ̀kọ̀ ẹ̀wọ̀ ànábì ni ìmọ̀ tó ń pa máa kẹ́ni kó díkọ́ wá béèrè pé kí n kádàrá mi ìmọ̀ bọ́n bá jí nǹkan gbé ìmọ̀ gbọ́n tó bá jí nǹkan gbé tẹ́ bá lẹ́ ń lọ bẹ̀ àbí ẹlòmíì wọ́n jí nǹkan gbé kọ́ pé ó fẹ́ lọ́kọ ó fẹ́ lọ sí travel yóò lóun lọ lè wò pé kí lè ṣe àbí ó fẹ́ ṣe business business yìí máa dáa fún mi so ó nìyẹn ọ̀mọ́ òpùrọ́ ni so náà ni wọ́n sọ fún wa pé àní ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá lajú ẹ̀sìn mọ́ gbà pé nìkankan mọ́ kọ̀kọ̀ tẹ́nìkan bá lóun rí ọ tó bá lóun rí náà sí ọ kọ́ máa sọ tó o jẹ fún ọ láàárọ̀ ẹ̀ ṣé wọ́n mú kọ́ ni pẹ̀lú àkàrà nìkan sọ pé òkúrọ́ ni ọ́ òkúrọ́ ni ọ́ so inshallah máa padà sọ àwọn àṣírí àwọn tírú ẹ bá ṣẹlẹ̀ tẹ̀sí rí pé ó ṣe kòńgẹ́ máa padà wá síbẹ̀ so ní pé ọlọ́run sọ fún ànábì pé sọ pé mi o tó a kí n bá mọ kọ̀ọ̀kan ní aburú ọba ti ṣe mí yẹn ni pé n bá mọ lọ lè dá aburú yẹn lọ́nà kọ́ mọ̀ ṣe mí tí n bá mọ kọ̀ọ̀kan n bá mọ fa oore kọ́ mọ jẹ́ tèmi ẹ anabi sallallahu alayhi wa sallam ara ni anabi sallallahu alayhi wa sallam anabi ṣara ọ ṣa ìrówó náà kọ́ra anabi sallallahu alayhi wa sallam ó ṣa ìrówó náà títí tó pé anabi sallallahu sallam fi kú sọkẹ́ nìkan máa sọ fún ẹ ike àwọn kan náà ń fi ìyà jẹ ayé tí ẹ bá rí tálíkà kan tó ń rìn lọ nínú gbòòrò kẹtì mọ̀ pé olówó kan ló ti mú dúkìá tiẹ̀ ló ti ná pọ̀ mọ́ dúkìá tiẹ̀ subhanallah ẹnìkan ò ná dúkìá tiẹ̀ nìkan fikratun khati'a fikra tí ò dáa náà nírú fikra yẹn ẹnìkan ò lè gbá rìsìkì ẹnìkan ẹnìkan ò lè ti fa rìsìkì fẹ́nìkan pé tọ́lọ́wọ́n bàbá fẹ́ kọ́ ní ń fún àbí ìnira tọ́lọ́ ní kò ní kẹyàn kí ni fi kàn án so ẹ wo ọlọ́ni wa nẹ́bí sọ fún wọn pé in ana illa nadhirun wa bashirun li qaumi yu'minun èmi tẹ́ rí mi kàn jẹ́ ẹni tó kàn ń kìlọ̀ fún yín ni mo kàn ń kìlọ̀ mo ń kì yín lọ mo kàn jẹ́ ẹni tó sì tó máa fún yín ní ròdùnú fáwọn tó bá jẹ́ mùmínì pé oore ọlọ́run ìkẹ́ ọlọ́run yóò jẹ́ tiwọn. ṣùgbọ́n ẹni tí a bá sọ pé ó ní ọ̀làjú ẹ̀sìn ọ̀làjú ẹ̀sìn yẹn ẹ jẹ́ kí n tó kó ẹ wo ẹni tó bá lọ́làjú ẹ̀sìn tí kìíní yìí bá yé e tó yẹ pé ẹnìkan kan ọmọ kọ̀ọ̀kọ̀ ẹ rí i pé yóò rí rọrùn ni ẹnìkan ò ní máa lù ní jìbìtì káàkiri kọ́dà wọ́n bá lo orí náà tí nǹkan yẹn bá ṣe rẹ̀ gba ẹ̀ńjọ́ kan báyìí ẹ̀ wa gba mi wá ń kí ni wá ń kí ni ọkàn mọ́ bá ayé tiẹ̀ lọ ni àmọ́ tí ti ṣọ́ọ̀kì pé ẹ́ òótọ́ ni mọ́tò mọ́ gba mi kan báyìí lóòótọ́ sẹ́nu sẹ́nu tó bá ti wá ọ ọmọ gbá àti mùsùlùmí àti ẹni tí ń ṣe mùsùlùmí bó ṣe rí nù so wọn ọmọ kọ̀ọ̀kan kankan máa padà sọ àwọn strategy wọn fún ọ tó fi rí bí bọ́ lọ́wọ́ wọn so àmọ́ jíkú ní tèmi kan sọ fún ọ yìí iná nínú al-Qur'an àti nínú hadith anabi sallallahu alayhi wa sallam tí kọ́kọ́ yí ọ ipe àní kò sẹ́ni kankan tọmọ kọ̀kọ̀ tọmọ nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ wájú kò sẹ́ni tọmọ so irọ́ níbẹ̀ nídìí ẹ̀kẹ́nìkan jáde kó lóun mà àbíkọ́ máa ní kíníkà gbéhùn èmi kan gbéhùn wọ́n sọ fún mi pé ẹ ti ṣe kí ní kan báyìí ah, irọ́ ni so inshallah á padà débẹ̀ so ní pé mùsùlùmí tó bá irú eléyìí bá yé ẹ rí i pé yóò rí ẹ̀mí rọrùn ṣe láyé tó bá lárìsìkí yóò lu àrìsìkí rẹ̀ pẹ̀lú rọrùn àmẹ́ni tí ò bá gbà tó gbà pé àwọn kan bẹ tán rí náà wọ́n rí náà sí yẹn wọ́n sọ fún ẹ pé wàá kú jọ́ méje wọn ní yé jọ́ méje wọn ní kú jọ́ méje wọn ní kú wọ́n wà lára rẹ̀ káàkiri so ẹnìkan kan ò lè mọjọ́ òkú ẹ̀ torí ẹnìkan ọmọ ìgbà tó wáyé wọn ọmọ second tó wáyé gangan ẹnìkan kan ọmọ bákan second sẹ́mi yẹn padà kò sẹ́ni tó mọ̀ yẹn tó gbọdọ̀ clear tó gbọdọ̀ dáhùn lójú ni arzikí ẹ ẹnìkan kan ọmọ yẹn ni pé owó tó ní iye tó ná láyé ẹnìkan ọmọ Allah ló so bákan náà ntí ò ní ná ntó wà tó ní rí kò sẹ́ni subhanahu wa ta'ala nìkan ló mọ̀ so mùsùlùmí jòkó ara rẹ jẹ́ mọ́ kiri káàkiri lé ojúlé kankan bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní nǹkan tó bá nídi kan ẹnu ẹsọ ọlọ́run ẹnu rẹ ẹnu kẹnu ẹnìkan ọ̀dájú tẹnìkan lọ tẹ́bá tẹ̀ ní tẹnìkan dájú tẹnìkan bó ló ṣe mọ̀ pẹ́nu ti ọ̀dá tó tàwọn kan sòun náà ni pé gbogbo ayanyan abdun lillah aw ibadun lillah ẹrú ọlọ́run la jẹ́ so òun ni pé mùsùlùmí tó bá fẹ́ ní ọ̀làjú ẹ̀sìn tó sì fẹ́ jí kí ó hàn sí wọn pé ẹ̀sìn yìí rọrùn kó gbọ́n tá à ń sọ yìí kó gbọ́ yé ní alukur'an laka yìí òun náà lọ wo suratul an'am sixty five wo suratul a'raf one eighty eight so bákan náà nínú tó tún ní í ṣe pẹ̀lú allah subhanahu wa ta'ala tó ní í ṣe pẹ̀lú ọlọ́run lẹ́ni tá a mọ̀ pé ẹni yìí á ọ̀làjú ọmọ ọlọ́run ọba rẹ̀ òun ni kéèyàn allah subhanahu wa ta'ala ibi tọ́lọ́run ọba wà pé ọlọ́run ọba á ibi tọ́lọ́run ọba wà rèé o so torí pé kí ni àbùkù ńláńlá ni fún ọmọ ènìyàn lápèjúwe kọ́mọ bíọ́ ipe níbo ni ẹni tó ń jẹ́ president wa níbo ní ń gbé wọlé láì masalul a'la àpèjúwe tọ́lọ́wọ́n bá jù lọ kí wọ́n ní Kwara náà ni a sọ̀rọ̀ kí so Kwara ni president ń gbé ṣẹ̀kún wọ́n sọ pé wọ́n yìí sọmọ Nàìjíríà dáadáa wọlé láì masalul a'la bẹ́ẹ̀ náà ni mùsùlùmí ọgbọ́dọ̀ mọ́bí tọ́lọ́wọ́n ọba rẹ̀ wà nínú tí Ànábì sallallahu alaihi wasallam tó wá kọ́ àlè ọmọ yìí ni pé kíyàn ọmọ ọlọ́run ara ni kíyàn ọmọ pé wà Allah subhanahu wa ta'ala ó ṣàlàyé rẹ̀ fún wa kí ibi tí mi Allah ibi tí mo wà rẹ̀lẹ̀ yìí ọlọ́run bá sọ́nà Qur'an ar-Rahman ala al-arshi istawa olúwa ni mo wà lókè ala arsh mo wà lókè ala arsh so bákan náà ẹjẹ́ wọn tó tún ṣẹlẹ̀ láàrin Nabiyullahi Musa àti ham àti àti àti yani Fir'aun ẹ Fir'aun ó ń sọ fún anabi Musa ipe òun fẹ́ ṣetán láti ṣàtakò nípa tí anábì Musa ń sọ fún lẹ́fì mọ̀ pé àwọn anábì ọlọ́wọ́n bá yìí wọ́n ń jíṣẹ́ fúnra wọn iṣẹ́ pàtàkì yóò tó bá ti ní í ṣe pẹ̀lú nípa ọlọ́wọ́n bá iṣẹ́ yẹn a máa so papọ̀ mọ́ra wọn ni yẹn ni pé al-aqida tawhid wọ́n máa so papọ̀ mọ́ra wọn ni. ìgbà tí anábì Musa tó sọ fún Fir'aun ipe olúwo bá mi ń bẹ ní sánmà Fir'aun wa ń sọ fún pé inú sábà lọ Suratu Ghafir ayah twenty six káwọ́ de twenty seven وقال فرعون يا هامان ابن لي صرخا لعلي أبلغ الأسباب أسباب السماوات والأرض فأسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا بلا في مقوي أشيبتي النبي موسى عليه السلام بتوجوه فون فرعون هنا نقول الله بني أوكي فرعون واني ya hamanu ẹnìkan ní ya amana tó ṣe pé òun jẹ́ bí àwọn tí wọ́n jẹ́ àwọn kọ̀ǹtráktọ̀ tó máa ń bẹ àwọn èèyàn pé ẹ bá wa kọ́ ilé kó ga ó wá ní ibnule sarhan ẹ bá mi kọ́ ilé kó ga la'alli ablughal asbab mo fẹ́ gun òkè asbab samawat òkè sánmà mo fẹ́ gun sánmà fa attali'a ila ilahi Musa màá lọ lè wu ọlọ́run ànábì Musa níbẹ̀ wa inni la adhunnu u kadhiban mo ń tò pé ó kùrọ̀ là nàbì Musa yìí ó dá mi lójú pé ó kùrọ̀ ni àmọ́ lọ lè yọjú wò pé tí n bá débẹ̀ bí bá bọ́lọ́run yẹn tì ní bá bí ta ní gẹ́gẹ́ ni pé ó mì pé ànábì Musa alayhi salam bí tó júwe fún fèrè àwọn ọ̀nà bá wà nù. sọ́jà yẹn tún wò náà amintum man fi samaa an yursila alaykum hasiban fasata'lamuna kayfa nakir tẹ́ bá kọ́ mùsùlùmí ẹ kọ́ mùsùlùmí ẹ máa gbọ́n tí ọmọ jáde lẹ́nu mùsùlùmí sobi láti mà ipe ẹni tó bá fẹ́ jẹ́ ọ̀làjú ẹlẹ́sìn tó pé gbogbo àná láti gbọdọ̀ ní ọ̀làjú yẹn òun ni ká mọ ibi tí Allah subhanahu wa ta'ala tó wà ṣùgbọ́n kan náà nínú àwọn nǹkan tá tó fi mà ipe èèyàn làjú ẹ̀sìn tẹ́ bá rántí mo mú àwọn ẹ̀rí kan wá níjó ní ipe ibi tá a ti máa mú ẹ̀sìn ẹ̀rí ẹ̀sìn látinú al-Qur'an látinú hadith tán bá ń bi ọ́ pé ẹ̀sìn tó ń ṣe yìí ń bo ló ti rí n tó ń ṣe nínú ẹ̀sìn yìí ń ló ti rí o gbọ́dọ̀ náwó sí alukoran tó o bá náwó sí alukoran kó náwó sínú hadith anabi sallallahu alayhi wa sallam ó wà tó júwe ipe báwọn sọ̀hábà bí wọ́n ṣe ń lò lélẹ́yìí bákan náà ẹni tó bá wá lajú ẹ̀sìn kò wá ní ní ìgbàgbọ́ sí nǹkan tí wọ́n ń pè ní alkashfu nítorí pé ní kashfu ni kéèyàn ní mo revision vision òní nígbàgbọ́ sí kọ́ wá sọ kashfu di ẹ̀sìn ìyẹn ni pé wọ́n sì hàn mí mo rí mo rí wọn nǹkan ń wo ń wo nǹkan fi tètè báyìí ni so kọ́ wá sọ dẹ́sìn so eléyìí òun ní ń bẹ lára àwọn tó máa ń ṣe súfí àwọn sáwí àwọn tọ̀rẹ́kọ̀ àwọn wíìrìdì gbogbo tẹ́ bá lọ lé wo àlámọ̀rí ẹ̀sìn wọn tán gbé lé látòkè kánlẹ̀ al-kashf wa ru'ya kala láwọn lálàá kan ní pé wọ́n fi hàn mí ẹlòmíì lè máa wọ pé sílé ìyàwó apọ̀jù báyìí pé kò síbi táwọn oníṣúfì ti máa ń ṣe bẹ́ẹ̀ màá ka àwọn sọ́ọ̀sì wọn yìí ka àwọn ìwé wọn fún ọ gangan tó lọ rí nìsín tó bá rí tíra tó pè ní jawahirul ma'ani wabulugul amani jawahirul ma'ani wabulugul amani kọlọ lè wo page one seventy one seventy tó bá wo page one seventy ọ wà á rí nǹkan tí mo fẹ́ kà yìí mbẹ́ ó ní ẹni tó gba tó kọ tírà yẹn orúkọ rẹ̀ ń jẹ́ Ali Khawarizm Ali Arosmu ó jẹ́ ọmọ kéwu Sheikh Ahmed Tijani ẹ máa gbọ́n tó gbé kalẹ̀ síbẹ̀ o tẹ bá ti gbọ́ tó bá ní. وسألته رضي الله تعالى عنه بما نصه أني مبي عفاهم يعني كي أحمد تجاني أني سيدنا أدام الله علوك وارتفاعك بين لنا حقيقة القشف الصحيح أني سألعي تنجي كشف كان سيغا كفويا يتو جي ولو دودو تقول دودو أني إسا خالف النص الصريح tó bá tako al-Qur'an abu tako hadisi madha yuqaddam ìwúlá ìwúlá lò page 170 níka o ní fa ajaba bima nassuhu ọwá dáhùn o ní i'lam o ní wọ́n ma mi ali lọ́lẹ́mà wọ́n ma kéwù mi yìí anna nassa sarih o ní tẹbárí nasu al-Qur'an tó clear àbí hadisi anabi tó clear wal kashfu àti gàgá tó bá sí gàgá hìyàn tó kan rí nǹkan níran báyìí ma arbábuhu ó ní ta ló ní méjèèjì ó ní la yakhtalif ó ní wọ́n lè yapa ara wọn la maddatan wala nihayatan ó ní wọ́n yapa ara wọn ní mẹ́dà yẹn ni pé ní n ta sí pé irinṣẹ́ rẹ̀ ní àbí òpin bí tíkì níyẹn lọ wọ́n ní wahidun min ayni wahida ó ní àti káṣífù nasu al-Qur'an ó ní ọ̀dọ̀ nìkan gbogbo ẹ ti wá papọ̀ so n tán sọ fún yín ni pé tí n táwọn ń rí pé ntí mo rí ní mo jòkó báyìí mo kàn rí sọ̀rọ̀ láti Vatican bọ̀ alátòkè sánmà ẹ̀wò sí anabi sallallahu alaihi wasallam ṣé kò ti mú àsàlátù wá fún wa so ti mú àsàlátù wá fún wa so wọn ni pé a gbọ́dọ̀ gba ẹ̀tàn jẹ́ àwọn èèyàn tán bá ń sọ pé àwọn rí nǹkan kan ẹ mo jòkó mo rí wọ́n fi hàn mí wọ́n wá ní kankan báyìí ní ká máa ṣe so èèyàn gbọ́dọ̀ gbà so ìyẹn ni pé ọ̀rọ̀ yìí tẹ́bá tó lọ́lé tó ń wu ọ̀rọ̀ míì náà nípa káṣífù tá à ń sọ yìí òun ni pé ẹ̀ẹ́rì tí mo ń sọ yẹ jí kí n ka pẹ̀lú náà mo ti sọ pé page one seventy nínú tíra ti ń jẹ́ jawairu ma'ani wa ma'ani ẹ̀ tó máa wò kan ní page one fifty five in page fifty five fifty five sheikh ahmed tijani ó ní akabara ní sayyidul ojúdi yaqsatan la manaman <laughs> ó ní anabi sallallahu alayhi wa sallam anabi náà pé ní sayyidul ojúdi ọlọ́wà báwọn yaqsatan ní ojú fò ní ọlọ́ anabi wá plain plain báyìí la manaman ó ní kèé sí pòun lálàá qala lé ọlọ́ anabi wa sọ fún un pé ẹ̀mọ́gbọ́ ó ní anta minal aminina ó ti wà nù ẹni fọkànbalẹ̀ wa kullu man ra'aka minal aminina ẹni tó bá rí ó ti fọkànbalẹ̀ wa kullu man ahsana ilayka ẹni tó bá sí dáadáa sí ọ bí xidima tí ó ṣe xidima sí ọ awogeri àbúbá tiẹ̀ sí nǹkan míì sí ọ olùtiwà ń fọkànbalẹ̀ ẹ dákun ṣé anabi sallallahu alaihi wasallam gan sóhun gan sọ̀rọ̀ eléyìí ẹni tó bá rí anabi Abu Talib rí anabi Abu Jahal rí anabi ìgbà tí wọn gbà fún Islam wọn ò sínú ẹni fọkànbalẹ̀ bóun tiẹ̀ ṣe wá jẹ́ sọ ní pé ẹ má gbàtàn jẹ ẹni tí ò bá ti gbàtàn jẹ pẹ̀lú àwọn nǹkan tó ń sọ yìí òun lẹnu tó lajú ẹ̀sìn sòun ni pé káṣfù ike wọ́n sì hàn mí kò sí nínú ẹ̀sìn tiwa kò sí pàtàkì jùlọ kí wọ́n sọ káṣfù di nǹkan kan nínú ẹ̀sìn tó bá sọ ní ìsìn pé tọ́ wọ́n fi hàn mí mọ́ wádìí lọ́kankan wọ́n wá ní ká mọ́ kírun àyílà ní mẹ́rin kí mọ́ kí alásàrì ní mẹ́rin kí mọ́ kí mọ́gárì ní mẹ́ta kí mọ́ kí ìṣáì ní mẹ́rin kí mọ́ kásùbà ní méjì kò jójú oorun kò jẹ́ pètètè lórí fàhálà wọn sàhálà tó ti wà nílẹ̀ náà lórí hùn àmọ́ tábí lè fún ọ ní nǹkan míì lápèjúwe ní ìsìn bóyá wá sùn ọwá rí i pé wọ́n sọ fún mi pé kí àbótí ẹ̀jòkó náà ni ọkàn lórí pé wọ́n ní kí mọ́ sàṣàlátù sàṣàlátù wo wọ́n ní sàṣàlátù Ibrahimiyya náà ni ẹ̀ ọkọ̀ àbọ̀ tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ náà ni àmọ́ wọ́n á fún lásàlátù kan wọ́n á ní jáwàrátì kàmẹ́lì àwọn tí wọ́n ń gbà pé káṣfù nǹkan kan nínú ẹ̀sìn wa yìí yìí wọ́n sí nínú tí ó jẹ́ ọ̀làjú fẹ́sìn wa yìí o ẹni tó bá jẹ́ ọ̀làjú ẹ̀sìn yóò dúró ti tí ó wá látọ̀dọ̀ ọlọ́run ọba àtọ̀dọ̀ ànábì sallallahu alaihi tó bá ti ta kó èèyàn gba dànù ni sòun náà ni pé ara ń tí a gbọ́dọ̀ mọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa náà ni eléyìí then màá sí ojú òpólẹ̀ fún àwa tí a bá fẹ́ pè ní ìsìn wọ́n ní ìṣẹ́jú kan ní àsìkò mi kù sọ̀mọ́ tó ń ti bẹ́ẹ̀ náà inṣàlá ká pè sí zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine so ní pé mùsùlùmí a gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò jẹ́ ọ̀làjú ẹ̀sìn wà ká ní kọ́ọ̀lù naam asalaamualeykum. waaleykum salaam. naam ẹ̀rọ afá ìgbètò. alhamdulilah. láti láti tẹlifóònù. naam. mo fẹ́ ní mo ní béèrè kan tí mo fẹ́ béèrè. naam mo ń gbọ́ yín. èèyàn kọ́ tinú mi kọ́. salaamaleykum. aleykum salaam. naam. ẹ̀sùn kò níbi rédíò ó jẹ́. ó dáa. dáa ń gbádùn ìgbà. jazakumullahu khairan ntí abẹ́ béèrè ntí mi e bẹ́ béèrè mi sì ni pé mo ní ẹni tó ń ṣe sọ̀rọ̀ àti ìbátí yẹn. mo àwọn oníṣe báyìí ti pẹ̀lú àgbọ̀ mi gbọ́ níṣẹ́ ni pé kí ni ẹ̀ ò dáa. bí wọ́n ṣe ní nǹkan torí mi gbọ́ pé tí yẹn bá ṣàlàyé fún yẹn fẹ́ tí ò bá fi kíní yẹn lẹ̀ ṣé mo lè mọ dasi mọ kí n filẹ̀ àbí kí ni. ẹ mọ ẹ mọ dasi ẹ mọ ṣàlàyé fún inshallah sayanṣọrẹ allah subhanahu wa ta'ala ṣàlàyé sọ̀rọ̀ ọlọ́run padà ní kó clear sí ẹ mọ̀ ṣàlàyé fún un àwọn ọ̀nà orí ìjọba bá mọ̀ pé bá fi ṣe àlàyé fún tẹ́mọ̀ fi ṣe fún un. ọ̀dà tó gbọ́ níṣẹ́ kò sí nǹkan kan ìlú ṣe nǹkan kan fún máa ń gbé kí wọ́n ṣàlàyé fún. náà mẹ́mọ̀ ṣàlàyé fún un gbà tó ẹ yóò yé àbí tẹ́ bá ní kó bá jẹ́ alágídí èèyàn ẹ̀ ń gbọ́ tí kò sí ń polongo aburú yẹn náà lè ló take step mi lórí ẹ̀ so wallahu a'lam. so ẹyin tí tó bá di ní ọjọ́ mẹ́jọ bíi ńlá ìtàkùn ìtàkùn nínú ètò yìí àlùfáà sàgbọ̀nì òun ni òun bá wa sọ̀rọ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Hello. Wa alaykum assalam. àrídájú yẹn wá ń bi kíní yẹn. naam naam naam. àrídájú wá ń bi kíní yẹn tó mọ̀ gbà wọn. mi ń gbọ́. àrídájú wá ń bi kíní yẹn tó mọ̀ gbà wọn kíní yẹn ń parọ́ fún yẹn. naam. so ìkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé mo ní èèyàn kan ní ẹ̀jẹ̀ yìí. naam. ẹ pé tó bá ń ṣe kíní yẹn tó bá ń parọ́ fún àwọn èèyàn báyìí. ok. lórí fóònù àbẹ́ ọ̀dà sáyẹn. ẹ ẹ. Eh. ìyẹn ti mọ̀ pé irọ́ bó ṣe rí nìyẹn. so ìwé ìdúró sì máa sọ̀rọ̀ yóò ṣe jọ ọmọ kékeré ni yóò ṣe jọ ààrẹ. láì láì láì yóò máa ṣe bí àgbàlagbà. yóò máa ṣe bí àgbàlagbà náà. àwọn jìbìtì ni wọn. Allahu akbar. ṣé ẹ ah subhanallah salamu alaykum. tán aleykum salaam jazakumullahu khairan. asalaamu aleykum. salaamu aleykum alhamdulilah. wa aleykum salaam alhamdulilah abakẹ́tù. agbádùn programu yìí gàfà. jazakumullahu khairan. ọlọ́run sáré fún ìdáyà sáà. àmín àmín jazakumullahu khairan. ìmú pínpẹ́ ní wọ́n ti